ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 ẹ̀dẹ́ ọgbẹ́gbẹ́ ọlọ́run akọrọ alékùn ìjọ ọlọ́run orí ayẹyẹ náà rẹ̀ máa bá nípa akẹ́rin sọ́dọ̀ bá wà ní ọ̀sán orí ni yóò fi máa tí a máa ń ṣàlàyé nípa àwọn alámàlé tó ní pẹ̀lú àbídà tíra sí an kàrọwọ́ wọ́n tíra al'aƙíyà lọ́síyà ya fáwa ṣekùn islam ní tíra rahimahullah táàfi ka ṣẹ́rù àfáwa ìṣọ̀tẹ́ àrílọ́hùnlọ́ ní tí a dé òun náà ni nafiyu sharik alillahi ta'ala ìgbékùn fọ́lọ́ orogún akẹgbẹ́ ọmọ bá ṣe ọgbẹ́gbùn rẹ̀ lára wọn kan tí ìlẹ́kọ̀ọ́ kábíyù ni wọn lọ́wọ́ bá الشريك كما نجد له أبي أكبر نعم أتكلم سلطان شرحه أكبر kìrìtàkà wọ́n máa ṣáàrù rí ọdíbi tí àyà el yàtàlá kúrò ìdáhìm ọ̀rọ̀ abẹ́rẹ́ ní àwà tí ó bá jẹ́ kí ọlọ́run ọba ó lọ ní ẹnì kejì ni káni ọlọ́run ọba wa ó bá ní ọrùn ní ìdàlẹ̀ dáàbà fóònù ìdáyé bímọ ọ̀la kálukú náà ọlọ́run ọba wọ̀nyí ọba máa mú ètò òun dá wọn bá wọ́n mú tiẹ̀ lọ yẹn pé ó pín pín gàrí wọn àṣàkìdìlẹ́ ìnàṣọ́ra kan fi àwọn ìháyà nínú wàlá ni wọ́n ṣe yí ìmọ̀lẹ́yà àwọn kọ́dà làwọn kọ́dà تعدد الآلهة لم فرض كل منهما عن آخر من الخلق وإليه فاعتذر الخوف لوجود اتصال tó bá yẹ pé ọlọ́run bá yẹ lọ́wọ́ jẹ́ ọ̀gá wọn ni kálukú bá ti ní ẹ̀dá ti ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ìdúró dáhùn lé ìtọ́jú المشاهد أن الكون مقترب أتم انتظار لم يحصل فيه تعدد ولا انفصال nígbà tẹ́gbẹ́ wọn wá rí báyé ṣe rí sí báyé ṣe ṣẹlẹ̀ gan ó tó ní àṣàwárí ó tó lẹ́rìí fún wa nǹkan tí ṣẹlẹ̀ láyé ní àpẹ̀lú nílò tọ́ pẹ̀lú tọ́ bá sọ rẹ̀ challenges ni nígbà pé ọmọ ọmọ fún ẹ̀ ní sọ kálà bá ẹ̀dá tẹ̀lọ́dọ̀. Pẹ̀lú wá sẹ́lẹ̀ wọn ni, ẹ́ ilé òtún fún alẹ́rì, òtún fún alẹ́rì, pé ọlọ́wà kọ́ ẹ̀rọ kan sọ mi. Wọ̀lẹ̀ ba'duhum ala ba'd. Tó bá já sí pé olúwa fẹ́ ọ̀pá wọn ni, lára tí bá máa ṣẹlẹ̀, ìká bá máa rí ìrànú wọn fún wọn sí láàrín. Torí àṣà ọ̀gá ààrẹ tó jura wọn lọ́rùn ààrẹ tó yẹ pé ipa tó ń kó ó pọ̀ ààrẹ tó yẹ pé ẹ̀dá ti ẹ̀kọ́ tó àwọn yòókù lọ lára ẹ̀rí ìdìbò tó bá yẹ kí ọlọ́run ọba subhanahu wa ta'ala wọ́n ń jẹ́ ọ̀kan lọ ní wàlàálà bẹ̀rùn àlà bàrùn ìka apá kan lọ́nà ọba máa ṣe ìfiraga sáwọn fáà yóò sì أي ولو كان معه إله آخر لكان كل منهم يطلب ظهر الآخر ومخالفته إذا صبرت الله أبا قرب وقالني وبكتني إكما أعلم ثم يقع يوم أعلم بين ربنا إن pẹ̀lú agbára tó ń gbóyàn ìmọ̀ wọn gbóyàn ọ̀la wọn gbóyàn yóò di arẹ́wọ̀ lọ́wọ́ pé ìlú olówó lẹ́yìn lọ́dá yóò sì yóò sì gbẹ̀dá lẹ́wọ̀n lórí ọ̀yẹ́ra tó lè yá wọ́n máa ṣe láàrin wọn gẹ́rẹ́ ní ṣẹlẹ̀ láàrin wọn lọ́la yìí àwọn ọlọ́lọ́lá ayé wọ́n lágbára fún àwọn àwọn àmà ń já kàbímọ̀ sí báyìí pẹ̀lú sí ẹ̀ ẹgbùsẹ̀ láàrin àwọn àkárí ẹnu jẹ́ gbogbo aṣíwájú ọba àlú àgbogbo ọba alẹ́ mùsùlùmí pápátá tóun ní àsìkò báyìí ẹgbà rẹ̀ orí gbígbà fẹ́ láàrin wọn ìgbẹ́lódà àwọn òun máa ìlànà ìgbòní àwọn àwọn náà rí àwọn náà máa sẹ́lẹ̀ léṣìíríṣìí àpẹẹrẹ lè lámú àrùn táwọn ọgbọ́n máa bára wọn jàpẹ́ aláàrínlẹ́lẹ́ ní abẹ́sí nílá àwọn ìrá ìdá ìrànlẹ̀wá gẹ́gẹ́ bí ó sẹ́lẹ̀ láàrin ìṣiṣẹ́ àwọn tàbí lára àwọn ọba wà ní ẹ̀lẹ́ ìbàdáàrí alùmọ̀kúlùkù tọ̀rín ẹ̀jẹ̀ pé wọ́n lè kápá rẹ̀ ẹ̀jẹ̀ pé wọ́n lè kápá rẹ̀ àbẹ̀ ẹ̀kọ́ ẹ̀tún lẹ lẹ́dà kò lẹ́kọ̀ọ́ láti di ọlọ́wà kò lẹ́kọ̀ọ́ láti jẹ́ àmà kò lẹ́kọ̀ọ́ láti jẹ́ àlùmàbù àlùdá kò lẹ́kọ̀ọ́ nítorí àwọn ọmọ ẹ̀yà burúkú ẹwà ẹni máa ń da aláṣẹ wọn láàmú ẹwà ẹni máa ń da ọ̀gá wọn láàmú àwọn èèyàn láwọn ọ̀dọ́rọ̀ láàmú ọ̀kápá rẹ̀ rẹ̀ bí táàkì ara wọn tí wọ́n gbóyú tán gbóyà táwọn tán náwó ọ̀wà sọ́ọ́ lókè àyàn gbóyú gbóyà bẹ́ẹ̀ tó bá yẹ pé tó fẹ́ ìlà àwọn ọ̀dọ́ ajẹ́ pé wọ́n ti kápa ẹ̀ láti jọ yìí tó ra ọ̀nà ìdè sí pé ìrọ́rùn ẹwọ́ fún àwọn ẹwọ́n lọ́pọ̀ sí tó sí létó so ilé yìí náà pé ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ìnáwó kọ̀wé alágbára ní ní sáré lọ́rí yéṣù ọ̀rẹ́ ìyà ẹni tó lóun ní ìkóhun ní assistance ẹni tó lóun ò ní gbó òun ní ṣẹ̀rí òun ò ní gbórogún òun ò ní akẹ́kẹ́ kankan ẹgbẹ́ ìyẹn dá lójú ẹni ó sọ fún iná kọ̀ wí aziz ṣùgbẹ́lẹ̀ yìí kò sí ẹni tó tó bẹ́ẹ̀ nínú ẹ̀dá ìkó bẹ́ẹ̀ dá dúró alákòótọ́ ọlọ́wà nìkan ló tó bẹ́ẹ̀ gbogbo àwọn tá a ṣe ṣe àìbáàdà tá a ṣe fún òun kankan kò ìdí wa lẹ̀ ní sinimá tí wọ́n kó títí ba àbí ní pàtó tẹ́ ń kó ní pọ́pùlà tí wọ́n ní kò rí bẹ́ẹ̀. وإذا تقرر البطلان مشارك تعين أن يكون الإله واحدا هو الله وحده ولهذا قال سبحان الله عما يصفون gbàlúwà wá tó wá rìnlẹ̀ nísìnyí tí ọlọ́run bá wò ní ti orogún olùdíẹ̀ tí ọ̀rọ̀ lọ́wọ́ òun kan súnà ní wá ẹ̀dùn ọ̀kan súnlọ́run bá torí bẹ́ẹ̀ ọlọ́run ní subhanallahi amma yasifun mímú wọn náà ọba kò ní bí tí wọ́n fi ń ròyìn ọlọ́run ọba mímú wọn náà kó ayé nínú ṣe àwọn nínú ṣe ní òun máa kò níbi oòrùn wàlúwàlá òun máa kò níbi ọmọ tó wọ́n fi àwọn ọmọ méjì wọ́n fi rìn lọ́nà ọba ọlọ́run wọn kò bẹ́ẹ̀ عالم الغيب والشهادة عالم الغيب ọba tó nímọ̀ nípa ìkọ̀kọ̀ àṣàhádà sì nímọ̀ ó sì nímọ̀ nípa ọ̀kankan ẹyọ kan láàmà bẹ́ẹ̀ ilé ọ̀kan ṣàádà ti wà nítàbá ilẹ̀ wà mọ̀ nítàbá ilẹ̀ àmọ̀ amma Allah subhanahu wa ta'ala alimul ghaib ní tó pamọ́ òun máa gbogbo aláwọ̀ àmà ẹ̀sìn títí ṣẹlẹ̀ lé aláàmà ilé ń ní àmà ilé tó ní àmà ilé tó ní ẹ̀dẹ̀mọ̀ bọ́ìkùn ọmọ nìkan ló ń bàbá yìí gbogbo ẹgbẹ́ náà ń pàpè mára rẹ̀ ẹ̀bọ̀nù lójọ́ pé ibi náà ṣíkì àkùbà lára ẹbọ ńláńlá ló wà ìdí ààhú ẹ̀yìnlẹ́gbọ̀ yìí ìmá pàpè mára ìmá kọ̀ọ̀kọ̀ ọlọ́mọba ó ní هو المختص بعلمه máa ń kọ́ bá àlẹ́ ìbáàdì ìyẹn ni bọ́lá ọba nìkan ṣoṣo ló ní ìmọ̀ nípa ọ̀pọ̀ tó já sí pé ó pa ń fáwọn ẹ̀rọ ẹ̀ wàhálà máa ń ṣàhìdó وإن علم شيئا من المشاهد فإنه لا يعلم غيره tabara ọmọ tó bá yàtọ̀ tó wọn wá àwọn lè mọ tí ó hàn wọ́n lè máa kí lè lẹ́yìn bọ́ọ̀lù kí lè lẹ́yìn òyìnbó kí lè lẹ́yìn adìẹnu kí lè lẹ́yìn ìgbàlù àwọn ìtawárí nù àmọ́ ọlọ́run àtàwọn ẹ̀dá ti láàrin wa ní sàwọn ẹ̀dá kan pẹ̀lú wa sí ìtàwọn káwọn tó lò الشياطين ممكن أن يكون مع الناس àwọn ṣàyàtín àwọn àlejànú wọ́n rọrùn táwọn pẹ̀lú ọmọ ilé nìyàn àwọn olérí iná tó rọrùn láti pẹ̀lú ọmọ ilé ma ti tẹ̀kọ́ yìí tó rọrùn fún àwọn pẹ̀lú alìsìn àmàláìkà àmàláìkà gọ́ọ̀rù yìí ẹ̀rẹ̀kú dáadáa fún jẹ́ àmàláìkà lè àpẹ̀lú àwọn ẹ̀sìn àwọn olé aláàpàlọ́ọ̀bá rí wọn sọ́lọ́ọ̀bá kan ẹ̀dà ọlọ́run ẹ̀bọ̀ ni ló jẹ́ pé àgbọ́dọ̀ sípẹ̀ sí ẹ̀dà ọlọ́run nínú ẹ̀dà ọlọ́run pátápátá fẹ́ẹ̀ kan mọ́ ọ̀pọ̀nà wọn wọ́n sì jẹ́ oyè pé kọ́dà àwọn ànẹ́bí òun ò àwọn ànẹ́bí òun náà láyé ìlú náà wá tọ́wọ́ wá ti fi sọ lára fún àwọn bẹ́ẹ̀ àwọn tó yẹ pé àwọn àyà tún àṣàbí hàn àwọn àyà kan bẹ́ẹ̀ máa lọ́kọ̀ hàn àwọn ẹ̀rí kan bẹ́ẹ̀ dẹ̀lí ìsúnna muhakamat àwọn tọ́bá lẹ́sìn ṣe tọ́bá fẹ́ gbó dédé àwọn ọmọ gbó lérí àwọn dìlálàtò muhakamat àwọn ẹ̀rí tó yẹ pé ó mú dájọ́ wá kàn ẹ̀rọ àwọn alẹ́rìnà fi qulubihim zayg àwọn tí àìsàn bẹ lọ́kàn wọn àwọn tí wọn wọ́n máa sáṣẹ́ bí àwọn mutashabihat min ad-dilala àwọn ẹ̀rí tó ní tó díẹ̀ lápẹ̀jú ní bí ọdún ọkọ̀ nísìn àti láwọn ẹ̀rí kan wá pàdé tí ó kí àtẹ́lẹ̀wọ̀n tó ní àà ah, ọlọ́run ọ̀pọ̀ ló tọ́ àwọn ẹ̀rí kan wọ́n ń bẹ́ ń bẹ́ mọ̀tàṣàbìhà àwọn arúgbó gan ibẹ̀ làwọn ibi àwọn sáàsì àwọn kan bẹ̀rẹ̀ síwá yìí arúgbó tó ń káàkiri tó ń káàkiri sí pé àníbi lè máa bá àrọ́ ẹgbẹ́ pẹ̀lẹ́ àrọ́ òun lẹ́bí sọ pé tí ò sojú òun tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí tó wò sílẹ̀ òun mà tó wà láàrọ̀ àbí tó ti ṣẹlẹ̀ kọjá ẹnìkan ò sọ fún òun náà rí ó ti pass olóhùn náà ọmọ ìjọ ọmọ ẹlẹ́yìn anábìnrin àrọ́ àwọn ọmọ ìwáyà yìí ẹ́ àwọn ọmọ ìyẹsẹ̀ wò tó dáa tó dáa àwọn ọmọ ìyẹsẹ̀ wò jọ onúnà ụmụ nkwari pẹ́ta àwọn ẹ̀lẹ́ òun káàlẹ̀ tí máa rọ̀ òun náà rí ìtumọ̀ rẹ̀ nù lágbàwá àdínlẹ̀ bá bá wọn fàṣà aláwọ̀ àìṣẹ́gì ó wá bèèrè kan lọ́wọ́ wọn ìwé ìlú ó lọ lọ́wọ́ wọn pé pamọ́ tó pamọ́ èmi àti lágbájá afẹ́fẹ́ ra wa ẹbá wọn owó ṣe àríwá ó dáa tálẹ̀ lọ́yùn afẹ́sẹ̀ ìrìnàjò lọ́la ẹbá wo sọ́nà dáa wọ́nà ọ̀dá tálẹ̀ lọ́yùn anẹ́bìnrin wọn bá rú wọn bẹ́ẹ̀ àwọn ṣe bẹ́ẹ̀ fàṣàlọ́wọ́ àṣẹ ìlànà tó gbà ọlọ́wọ́sọ̀ láàrùn àwọn àìyàn náà ìlànà ọlọ́run nígbà ẹ̀rọ bá kí fún 40 days Ayà yìí sọ fún wa pé ṣe ẹgbẹ́ ayà yìí wá pọ̀ pé nǹkan iṣẹ́ ń kọ́ àrọ́mù ni. Ayà yìí wá pọ̀ pé kò sẹ́ tó máa ọ̀pọ̀. Nínú àwọn àti àmì hadith, àwọn ní àwọn ayà mi náà lọ́sọ̀rọ̀ fún hàlì kẹ́lì. Kúlà àmúlì kùlì náà sí náà fún bẹ́ẹ̀ ni ní atọ́nà wọ́n fi kàn mí níbi kára mi o ìlànà ṣe ọlọ́ àfi tó bá wù nìkan wà láòkúntù àìlàmùnùpẹ̀ yìí tó bá jẹ́ pé mi ànẹ́bí náà bá mọ kọ̀ọ̀kọ̀ ní lásẹ̀tàrùtù ní ìkọ̀yì èmi ni bá máa wá orí orí kínú rẹ̀ ẹ́ ṣẹ̀dára ìwá ń rọrùn àwọn ayà tó wá ń rọ pé ajẹ́ pé àlẹ́bì lọ́mọ̀kọ́nù àwọn ayà tó wá ń kùnrin náà kúrù rí pé ìyìn sọ fún yí pé bá ti sì láwọn ẹgbẹ̀lówó kí pẹ́ ọ̀rọ̀ lọ́wọ́ mi o ìyìn sọ fún ẹgbẹ̀lówó ọkọ̀ وعنده مفاتح الغيب ọ̀dọ̀ ọlọ́run òun ni kọ̀kọ́ wà àti gbogbo ní ẹ̀mọ́ ọ̀kọ̀ láyé àdámà kò sẹ tó máa ẹ̀hẹ́n ìlàhú àbónìdání ẹgbà máa yẹ̀ yìí sọ ọ̀pọ̀ ń pé a apáṣẹ káwọn ẹ̀yìn sí agbára kò nídìí àlàyé bá ti ń ka táǹtù kò nídìí àlàyé a máa gbọ́ yẹ pé a àjẹpé ìmọ̀ kọ̀ọ̀kọ̀ tá àwọn àwọn àwọn ẹni wọn bẹ àwọn àwọn bídíà àwọn àti àwọn àwọn ètò wá pọn wọn yìí àwọn àti tàbílẹ̀ kan fún àlọ́ ohun tí lè wà. ẹnu àwọn ẹ̀rí àbíká lọ pé nínú àwọn ẹ̀rí tẹ̀kọ́ ẹ̀rí ni wọ́n gbẹ́sẹ̀ lé àdísì sọ́rí. ìgbà bí èèyàn lè mú èèyàn lè mú àdísì wá tí ó lọ láàfíà àmọ́ kéèyàn ń lọ sí tẹ̀ kéèyàn ń lọ sí tí kò yẹ kí ẹ lò sí ìyẹn lò tí adébísọ̀sọ́lá kò lò síbẹ̀ àbí kí ẹ máa kọ̀ wánì wá tí ẹ lò sí ni ọmọ kò lò síbẹ̀ àwọn ẹni kọ̀ bẹ́ẹ̀ wọ́n lè lo bí ó kó ti ọ̀rọ̀ bá ní tó ti tó tó gbọ́ ọ̀rọ̀ bá wọn sí apá àkókò ti ẹ̀lú ọ̀rẹ́ ẹ wọ ìyàwó lálákòókò yóò máa mú àwọn ọ̀rọ̀ afá wa afá súnà kí àwọn alibárí nípa ọ̀rọ̀ bílíà àlùbílẹ̀ àtúnú gbàdé olóko àwọn agbáni sọ báwọn bíbíà rẹ̀ bí ìgbà pé èèyàn bá ń sáko fẹ́ kọlẹ̀ ní bí ìgbà pé èèyàn fi dá kúrú ìbánisí ó ti lọ ràfà alibánà ọgbẹ́ bíbíà kọ́ àti kúkúrú nǹkan kan náà ṣẹ̀kútó ti lo ẹ̀rẹ́ but Albani nǹkan tó ń gbà lérò pẹ̀lú ọ̀rọ̀ tó ń sọ nǹkan fẹ́ ìyẹn sọ ó ti yé níjà yìí àwọn níjà náà ṣe bẹ́ẹ̀ àdísì àbúsùlà màáwíyà àdísì màáwíyà sùlàmì màáwíyà náà náà حديث عن مسلم àdísì sọ̀hábà tó rí tẹ́nìkan sí lórí ọ̀run tẹ́ni wá sí alhamdulillah máa wúyà yìí ó náà wá ní ilé rẹ̀ mọ́kànlá pàdé tó rí sí lórí ọ̀run tó ní alhamdulillah máa wúyà ní rẹ̀ mọ́kànlá àwọn sàbí wọ́n fi rẹ̀ ojú wá tì ọmọ ẹni kéré alẹ́bà Muhammad sallallahu alaihi wasallam alẹ́bà pé musulmaya sọ́ọ̀rí irun táǹkì ìnáwó tẹ̀sílẹ̀ ọ̀tàlẹ̀ ìsàkùnmọ́ náà wá ní o ìgbọ́nà tóbi ní o láyé ìkọlù àkàlẹ́ àgùnkà sí ọ̀rọ̀ èèyàn ò lè wọ́ tẹ́wà sí ń gbà ní ẹ́ tẹ́wà sí alhamdulillah kò ní kí wọ́n sí yẹ́rẹ́ àmúkàmọ́ inú ẹwà dùn ó wá sọ̀rọ̀ kan jọ náà ó ní ah òun ò tí rí olùkọ́ tó dájá ní Muhammad ìgbàtà ní sọ bá fún ọwá fún ní ọkọ̀ títí ó ní ànábì àwọn kan bẹ́nu wa o tó já sí pé wọ́n máa ń lọ́dọ̀ àwọn alágbígbà àwọn àárọ̀ sípa tó wọ́n fún alẹ́ kan ànábì ó ní kí lànàbì sọ fún wọn ànábì ní kò dá ó sàbẹ̀rẹ̀ ìrìn bíbí mẹ́ta ó wá ní ìwúlẹ́ káàrí jà àwọn tó máa wà o nínú àwọn èèyàn ìlà làwọn máa ń fa àti wọn ìlà làwọn máa ń fa láàrin sọ bẹ́ẹ̀ àlẹ́gbẹ̀wá ní ìbẹ̀ náà níbi kan náà níbi ọlọ́run tẹ́kùn náà fàlà àmẹ́ ẹni tí ìlà àti ẹ̀ náà náà fàlà lónìí ẹni tí ìlà àti ẹ̀ náà bá ṣe déédé ti tànẹ́bí ọlọ́run ni ẹ̀hẹ́n pàdákà tí ẹ̀ náà bá mọ̀ ẹ̀dá lólénu tẹ́pẹ́ ẹ̀rí ìrújú gan-an

ànábì ti jáwọ́ pé kàyẹ haramu náà ni ní ẹ̀bá nílá káyì ní ẹ̀bá nílá káyì ní ẹ̀bá nílá káyì pé haramu nígbà tí o wà lára mọ̀jísà tọ́lọ̀ wá fún ànábì wa ìrìs mọ̀jísà náà fún ànábì ìrìs ni pé ó padà tó àfẹ́ mọ̀ká tí ń ṣẹlẹ̀ òun á padà ọ̀tún ìyẹn lọ́wọ́ gba fún mẹ́sẹ̀jì àníwá ní ẹgbẹ́ tó padà lónìí kí láti ẹ̀rọ máa ń ṣe ń ta tí máa ń ṣe lé tàbí wa ìrìs ọ̀dá àkà tí ẹ̀ náà wọlé ìgbé náà kan bèèrè ní pé bóò lọ sàn pé ìlà ti ẹ̀kọ́ ọ̀fà yìí ó ṣe lé lànẹ́bì yusufu àbẹ́ ànẹ́bì ti yusufu bèèrè àkọ́nù bóò lànẹ́bì yusufu ń pàṣẹ ibi tí àwọn ti kà á àdíṣe olóògbé wá fún ọ a máa fún àti kíkà nẹ́bì ò sọ bẹ́ẹ̀ nítorí pé mọ̀ jísà náà wá fún ni ànẹ́bì ò fẹ́ sọ pé haramu tó pé mọ̀ jísà náà wá fún un òun lànẹ́bì sọ lọ́wọ́ pé kò lè ṣẹlẹ̀ láíláyé kí làtọ́ ẹgbàtọ̀ ọ̀rí láti ẹ̀rí ìlà ah, ìsì jọla tànàbí ìdìrísù ah, ilé náà tó fàdé báyìí oníkò mú yọ ààbẹ̀ ah, òfin múra ti ní ti ẹ̀rẹ̀ bó tànàbí ìdìrísù tó bá wà pẹ̀lú ti ẹni àwọn onírin táwọn sọ pé kánàbí máa pe ìtọ́nà sí nínú ìjísà fún ti ànẹ́bí ọlọ́run kánàbí wọn pè ní àwọn yóò bá lẹ̀rẹ̀ kèé sàkọ́kọ́ àlẹ́lúwà Suleiman alayhi salatu wa ọlọ́run ọba sàkọ́rọ̀ àwọn àjẹ̀lú fún ọlọ́run ọba ló sẹ̀wọ́rọ̀ fún kò ní ọ̀nà kan kò lásìrí kan kò ní gbóhùn kan tí ma ń pè láti ma náà tó wá sọ kó wá sọ lẹ́tọ̀ ni wà lónìí kamara lè tẹ̀lú sẹ́ tó dá ó dàbí ọ̀dá àbíwájú dá ina dá níbi lórí lórí ìsúnú gẹ́rí ẹ̀ náà ló náà sí iná kò dá káàmà pèpè àmára ìgbàmára kọ̀kọ̀ fẹ́ dá kanlẹ̀ lọ́nà ọba àgbọ̀ pípọ́n wa ọlọ́run ọba nìkan olúmọ̀pọ̀. Fọ́tàálà ayé, ẹ̀sùn lọ́hù, tẹ̀lẹ́sà lọ́hù pàtàkọ́dàsà, a máa ìṣìkù fọ́tàálà. Ọlọ́run ọba, ó máa rẹ̀, ó máa rẹ̀ pátápátá kúrò níbi táwọn èèyàn wá ní orogún pẹ̀lú ẹ̀. فهو سبحانه وتعالى عالم ayé kúnlẹ̀ láwọn ṣẹlẹ̀ ìmúlùkì ọlọ́ọ̀bá tóbi ju kí a sọ pé yóò ní akẹgbẹ́ lọ kóòlùhú gbólóhùn afáwa tó wọn kùhán tọ́wọ́ nípa láàrín ìlú lèláàrí àmtàl yẹ́lì hasùnhánà wọ́n tààrà àlùbọ́ọ̀lù àmtàl lọ́wọ́ wọ́n tààrà wọ́n tààrà wọ́n tààrà وكان المشركون يقولون إن الله أجل من أن يعبده الواحد منا فلا بد من اتخاذ واسطة بيننا وبينهم فكانوا يتوسلون إليه بالأصنام وبينا صعيد ولا تجلبوا لله الأمثال

káwá káwá káwá káwá káwá kúra wájú ọlọ́run bá pé ya ọlọ́run ṣe káwá ìlú ni àà kò sí ti jẹ́bẹ̀ bẹ́yàn bá tóbi tó sì nípò tó ní agbára lẹ́kúnrẹ́ òsì bẹ́ẹ̀bọ́dì fàlẹ́sẹ̀tìrìbù lè lẹ́nà fà wọ́n ti fi ọlọ́run bá ju àwọn ọba ayé wọ́n ti fi ọlọ́run bá ẹni tó bẹ́ẹ̀ rí bàbá ọba lọ́rí tí èsì náà nítòsí ìjà yìí náà ọmọ bẹ́ẹ̀ rí àgbàlò fúlàní kọkùn á lọ náà gangangan ẹ̀rọ bẹ́ẹ̀ rí ní mẹ́kún yẹ́ sóde gbẹ́ni sáàlẹ́ọ́ ẹ̀ṣì àwọn àfáà náà àwọn àfáà tí wọ́n ti dàgbà àgbà lọ́jọ́ ìgbọ́ táwọn ti nípò èèyàn kan lè fi gbé lápọ̀lá wa wẹ́n wọ́n fẹ́ wá sí náà àwọn fi ọlọ́wọ́n bá kẹgbẹ́ èèyàn bí ọlọ́wọ́n bá tóbi ká sọ pé ẹni pọ̀ ló kàn lè jáwọ́ lọ rẹ̀ lọ àwọn afinra kò yẹ kó rí bẹ́ẹ̀ ó yẹ kó ní àlùwá àsìkò ẹjọ́ pé wọ́n á sítọ̀ òun lẹ́gbẹ́ pé á lè rí táàsì tàtẹ̀kù lọ́dọ̀ rẹ̀ ṣe pé ọlọ́wọ́n bá tóbi lóòótọ́ ọmọ ọba alágbà lóòtọ́ àmá fàlá tẹ́lẹ̀ ìgbòlìlẹ̀ àfàn ọmọ ọba wà fẹ́lẹ̀bọ̀dì wọ́n ilẹ̀ sàárẹ̀ ìbájì àìní ìbáyìí kọlí ọlọ́wà fẹ́lẹ̀bọ̀dì òjìbù dáwọ́ta dá ìbádà àì ẹni bá ti pè mú àdáró irú orí ilé àwọn iṣu bínà ní àwọn iṣu bínà ní orí ẹ̀rí pé kan wọ́n ti sọ rí gbangbata ìgbàgbọ́ gbogbo mú òun kà bá wọn sọ jáde láwọn àfá àfi náàfi dá náàfi wá dá náàfi dá wọ́n ti lọ́fíìsì afẹ́bẹ̀rẹ̀ ládùá láyé afẹ́bẹ̀rẹ̀ ládùá ló sọ wà lọ́dọ̀ àfá sáàsì ó lẹ́nu tí ọ̀lẹ́lọ́dọ̀ náà ẹ̀rẹ́ ti ẹ ìmúra náà àbíkọ́ bí àwọn ọba ti wá pè wá náà mọ́rún owó mọ́nà sí ní o nígbà wọn ní sáàsì bí wọn sọ̀rọ̀ ẹ̀dá ọ̀sán ní tẹ́mìrà ọwá mọ́ ẹ̀ta àwọn akérèkì ṣe ten million ọmọ ten million naira wá akérèkì ṣe àtàrí ó kú ní 1997 tí ẹ tem sọ 10 million ní 97 sẹ́mọ̀ lọ́sùn sọ yìí 1997 ẹ mú nínú èdè àwọn ọ̀sẹ̀wọ̀n èdè ìgbòkòtò sẹ́wọ̀n àgbẹ̀gbẹ̀ rẹ̀ sẹ́wọ̀n ọ̀nẹ́ náírà tó ti ní tàbí ọ̀fẹ́ tó tàbí tàbí máìsìm nígbà náà nínú owó tó kéré tó sẹ́wọ̀n lọ́wọ́ oníkìní sẹ́wọ̀n ọ̀nẹ́ náírà sẹ́wọ̀n gómìnà gbọ́ lé gba 10 million gbogbo náà sọ yíwọ́ àǹtẹ́ owó àwọn owó àwọn gọ́ọ̀mẹ́ntì gbà yẹn kò wọ́n rẹ̀ táwọn mo náà dàdà sọ yìí million tó gbé ó lẹ́nu tí ìrìn lọ́dọ̀ ọlọ́run ẹgbẹ́ lọ́dọ̀ ọlọ́run gbàdí wàá bá wẹ̀ jẹ́ ó ní bí kàlí pẹ̀sẹ̀ rẹ̀ ni kò lè gbà mí bí kàlí pẹ̀sẹ̀ rẹ̀ ni kò lè gbà mí lè ẹsẹ̀ ah, bẹ́sẹ̀ bá ti wá kò tán èyàn brí sìròrí yẹn ìròrí àwọn mọ̀ṣẹ̀kú ní òun náà fà afáwà Muhammad al-buhari rahimahullahu ta'ala nínú na Islam wọ́n gbogbo ẹgbà ti lọ wá lọ wá láàrin wa tọ́lọ́ wa fàwọ́ mọ́ṣẹ̀ ẹlẹ́bọ̀ àwọn ọlọ́wọ́n nípa látẹ́lì ìbò lè láì àwọ̀tá ìdọ́nà sọ́rọ̀ ẹ̀yẹ ọlọ́wọ́n ni a máa fi mé gbé èèyàn sẹ́gbẹ́lì bọ́nà wà wúyẹ̀ lọ́tọ́ ẹni tó kọ́lọ bá sì kú lóòtọ́ olóògbé àwọ̀tọ́ ni ọ̀rọ̀ bàtẹ́kẹ́ àwọn bàbá lọ́rí tó tọ́lọ̀ na ẹni bẹ̀rẹ̀ mú ní nǹkan ní sálámà ó <laughs> yẹ kú mẹ́ ọ̀ lórí kí sálámà lé ọ̀hún kọ́kọ́ sálámà sí sẹ́bí sálámà ó bá ti kọ́ orí ọ̀rí sẹ́bí sálámà kò tó rọ̀ lọ́rí sẹ́bí sálámà iná lálámọ́ rí o ọ̀tọ̀ dúlẹ̀ gbogbo tó bá wá àwọn oníkà ọlọ́bá sálámà sí ọba pé ọmọ kan fẹ́ rí wọ́n àwọn abẹ́bí láti bọ̀lọ̀ ti wá tágbọ́n lápọ̀ mẹ́sì falatẹ́lì àmọ́nà ọ̀bọ̀ ní díẹ̀ báàbùkú ọ̀tún lèkúlù wà ẹ̀mìnà lẹ́kọ́ ọlọ́run sí kalẹ̀ bẹ́bẹ́bọ́lì ó sì kalẹ̀ bẹ́bọ́lì tó tẹ̀sí aláwú bèmọ̀lókè tó lè yá wọ́n ni wọ́n fi nǹkan yẹn jọ ọlọ́run ọba gẹ́gẹ́ bí àwọn ọlọ́lá ayé ni fanáhà ni لا مثل له فلا يمثل بخلقه ولا يشبه به ọlọ́run wà tàbí àwọn ẹ̀rù rẹ̀ inna Allaha ya'lamu annahu la mathala lahu ọgánmà fún wọn láfijọ́ wọ́n tún láta alamọ́ abẹ́yìn ọmọ fa'ilukum hadha iṣẹ́ ilẹ̀ sí sọ́dẹ̀rún àìsà àwọn fásí ọ̀kọ́ ìfásí ìbàjẹ́ inú lákàí báyìí مدعى ولا تعلمون أيضا ما في عبادات الأصنام من سوء عاقبة ẹ̀sìn mọ̀ ara tẹ́ mọ̀ ní pé àwọn òsà tẹ́ ń gbé fún yìí tẹ́ẹ̀mẹ́ ni wọ́n sí alàgàtà aláìmọ́ ọba ẹ̀yẹ òkúta bá sí lọ aburú àti bọ̀tọ́ yóò rí dá lórí ẹlẹ́mọ̀ ìtumọ̀ wà ń kò tàà wà lọ́wọ́ ní ọmọ ìyáná wà fún ọmọ ìyáná ọlọ́pàá أشهد أن لا إله إلا الله السلام عليكم ورحمة الله Ìjẹ́ ní ọjọ́ pé ìjẹun tó ṣẹlẹ̀ fún wọn màtúndì sí ìgbà tó bá bẹ́lẹ̀ àwọn tó rẹ̀ náà pàtàkì ní ìdílé rẹ̀ jẹ́ pé yálà rẹ̀ ọ̀gá fún àwọn ìgbésẹ̀ rẹ̀ àwọn àwọn ọ̀gá àwọn akẹ́kẹ́ fún wọn àwọn ọdún díẹ̀ láti mọ ọ̀gbìn láìpẹ́ lóògbà tí ó sọ ẹ̀rọ tèmi rú tẹ́lẹ̀ wá sọ

ní sórí ọ̀rọ̀ wọn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọ́n ní kí àlàyé ọ̀rọ̀ àwọn ìdìbò wọ́n ní bẹ́ẹ̀ obìnrin ní bẹ́ẹ̀ pé àwọn wòlíì àbáwọn àfà wọ́n sọ pé kókó nínú rẹ̀ wà pé o wọ́n yóò ṣẹlẹ̀ sí ọ sọ̀rọ̀ sí kó dá ọmọ agbègbè pé onímọ̀ ìwọ̀n tó kéré wọ́n àti sọ̀rọ̀ àṣálá àlẹ́bìnrin káwà àwọn tí wọ́n máa rí rẹ̀ àti ìjọba àwọn àlẹ́bìnrin kọ́lá tí wọ́n bá sọ bá rí rẹ̀ láti sọ dípò ẹgbọ́n ìlú ọ̀pá ẹgbẹ́ bá ní kọ́ọ̀sù àtẹ́bí àlẹ́bìnrin tó bá sọ nǹkan bá rí rí rẹ̀ láti sọ dípò wọ́n bá lọ lórí ní oṣù lẹ́yìn rẹ̀ tó àwọn obìnrin ti tẹ́lẹ̀ àjọ àwọn aṣọ bàbá yàrá àwọn ọ̀sán tó ń gbé kánábíó ní ẹlásíláyè àwọn ọ̀sán wà àwọn ọmọ ní ọ̀sán bàbá ọ̀sán sọ́dọ̀ mùsùlùmí rẹ̀ ní tó wá sí kọmọ̀rẹ̀ títí tí ní ìsì lórí ìtàkùn rẹ̀ ṣẹ̀fẹ́ ẹni ilé sẹ́wọ̀n sí ó ti rẹ́ lórí ẹ̀rọ ìdáwọ̀ èyí ń gbé lọ ó wá padà rẹ̀ láti fi kókò sí àti ìlú gbogbo ní ìtàkùn rẹ̀ ó lọ tó bá kó rẹ̀ Thank you.

وأظن فلا يزهره فلا يزهرني فلا قال يزهي يبدو غير من التوقيت يبدو شيء هكذا يبدو هكذا وأظن بي بي لو يزور صلاة الآن لبي لا يعلم ما أهدى الله Wa ìlànà ìsàdọ̀ ẹ̀rọ ìrọ̀sùn ní àyàfi àwọn àti náà. وعن هذه من الآيات المتشابهات نعم لها ما يأتي ومتشابها كلكم أخفي لكم هذا يجب أن يجب أن yálà máa lẹ́gbẹ̀ẹ́ ìgbẹ́ ìgbé ayé alákọ̀ọ́sí owó lòdì ṣíṣú àdìlàyà mẹ́ nígbà tá à ń ṣe pàápàá lórí ọ̀rọ̀ lẹ́rù ṣùgbọ́n ayà ẹni èmi lò fún ẹni tí àjọ ń ṣe pàápàá wọ́n lò lé wọ́n wá fún àyà yíwa ẹ̀rọ̀gbọ́ àwọn wá fún àyà yíwa àyà àyà wá tó fi sí wọ́n sì ti ṣe sùn fún wa nígbà tí wọ́n ti ṣe fún wa lárúkọ. àbá yẹn ti ṣe sùn fún àyà yẹn ọjọ́ ọlọ́pàá ti wà ní wọ́n bí àwọn ṣàṣà àwọn àwọn ìgbèrú ìgbà yẹn àti wọ́n ṣàlẹ̀ yẹn wọ́n láti béèrè àwọn wọ́n tá wọ́n wọ́n ká mọ̀ pé òun ṣe mú abẹ́ abẹ́ tán tó wà nípa ẹ zero òun lọ bí òun òun tó gbà tí wọ́n náà lẹ́yìn òun wọ́n ní láti lọ pẹ̀lú pé wọ́n ní àwọn máa gbé ẹ̀rẹ̀ pamọ́ sí àwọn máa gbé ìbára pé kí ló wà níbi láì zùmọ̀ láì jẹ́ káàrí fún wọn àwọn máa gbé lọ́wọ́ rẹ̀ pé kí ló wà níbi ìtọ̀wọ̀ ìlú náà ló pamọ́ ní ọjọ́ yẹn kí gbogbo ọjọ́ òun ní ọjọ́ yẹn àwọn tún wá síbẹ̀ wọ́n fi àlejò léèrè ní àdúgbà wọn àlejò wa fi ọwọ́ wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ọ̀sẹ̀ tó ti yára ẹ̀fọn àbí ọwọ́ wa sọ ọ̀kan tí wà ní ìdìbò ọ̀yẹ́ fún ọlọ́run ìdílé fún àlejò lójú síbẹ̀ yẹ wípé àwọn wa gbé ní àlejò wa láti ṣọ̀fẹ́ ẹ̀fọn ẹ̀ wípé tẹ́tẹ́ fi bílẹ̀ ìwé báyìí tó o pé àwọn ẹbí rẹ ayé àdúrà tó ní ìlú ẹgbẹ́ fún wa nìyẹn àbẹ́bí náà wọ́n sọ ṣùgbọ́n ọgbọ́n yẹn nìkan wọ́n sọ wà lójú kìí pé àbẹ́bí sọ ìpamọ́ ní àbáyọ ẹni wá ń bá mi ṣe wà wáyé pé ayé àti mo ayẹyẹ tí mo yẹ lọ́wọ́ tó dúró ilé kìí ṣe tí mo máa ṣe àwọn bẹ̀rẹ̀ ó ti bá ṣàlàyé nípa pé ìjẹ́ wọ́n dá ó sì yí nígbà yẹn ọwọ́ yẹn ẹ̀kejì ni wọ́n sọ fún pé bàbá ẹ̀ pé ìlànà níta lọ ìlànà níta lọ nínú sóòlù pé àyà àwọn àwọn kan nínú àwọn òṣìṣẹ́ wáyọ́rọ́ sí. kẹsẹ̀ fún fúlàní ni ọ̀nà tó wọ́n náà tra. wípé kìí sàmẹ́bí ìdí. ó ní ẹni òṣìṣẹ́. èèbẹ́ òṣìṣẹ́ ń sọ wọ́n pọ̀ àìmọ̀ iye wọn báyẹn. Ẹni kódà bí o fi lé ní kóde bá bá mi lẹ́tọ̀ ṣe ètò sí láyà ìlú náà lè. O ní kódà ìgbàgbẹ́nu sí ìgbàgbọ́ sí ògbóló. Ṣé ṣe gan? Aṣọ́lé wọ̀ ní ìṣèṣù. Ìgbẹ́ náà bí ìgbà ni ààrẹ wọn náà. Ìgbẹ́ sọ ààrẹ yìí lọ sí ìlú ààrẹ yìí gan. Ìgbẹ́ sọ tàbí àti tọ́lọ́ ó lè jẹ́ àbẹ́bí olórí fún àwọn òjíṣẹ́ mi kí làbẹ́ òfin wọn òfin ló jẹ́ fún àwọn mẹ̀mẹ́bí ètò àtúbẹ̀rẹ̀ òfin ọ̀tún ìjọba àtúbẹ̀rẹ̀ láyà mí náà ní ìjọba wà lẹ́pàá adé bẹ́ẹ̀ ẹgbẹ́ mo wá lọ́jọ́ bá lẹ́ Àwọn ẹni tí ilé ti báyìí. Ẹ̀rọ ìdájà. Ẹ̀rọ ìdájà. Ẹ̀rọ ìdájà. Èwo bẹ́ẹ̀ ti nàbí gbàgbé? Èwo bẹ́ẹ̀ ti nàbí gbàgbé? Òun ló ń wòye. Ìyá mi tọ́lá rọ̀ na nílẹ̀ ayé máa ṣe ní ìbá ní ìpẹ̀lẹ̀ nínú ẹgbẹ́ ọ̀dà lẹ́yìn ìwà tó ń bọ̀ ní. àmọ́ ayé ansa ti wà ń fẹ́ òun lòun máa kọ̀kọ̀ àbí òun sì lòun ṣe ara àbálà àbí wàlá yóò ṣe àlàyé ẹgbẹ́ kò lè fi hàn kò lé ní ọmọ kọ̀kọ́ rẹ̀ kò lé ní àwọn èèyàn òun ló pín kọ̀kọ́ adẹ́kọ̀ọ́ náà lè fi hàyà òun ló fi hàyà wá ní kí hẹ́rì kẹta òbíṣẹ́ ní ìrìn àbí òun ló fi àpẹẹrẹ láwùn náà òbíṣẹ́ ní ìrìn sáwọn ẹgbẹ́ tọ́wọ́ ajẹ́kọ̀ àwọn tọ́mọ ọba ọba sọ̀rọ̀ oníṣẹ́lẹ̀ yìí òun ló fi hàn torí fi ní sí ìkọ́lá òun lè fi hàn mí tálẹ́ lọ́wọ́ tálẹ́ lọ́wọ́ sí àwọn àdébí ọlọ́wọ́ báyìí ìgbà tí kì ní yẹn ṣẹlẹ̀ lọ́wọ́ káwọn àtẹ́bí ọlọ́run èsì máa ó ti pé ìwò gbogbo èèyàn tí àtẹ́bí yẹn bá ti mọ̀ ó ti gbogbo ìwò ó ti kó ti tọ́ tó mọ̀nà ọlọ́run bá yá mọ̀ pé àwọn àtẹ́bí wọn ní kọ̀ kò sẹ́ tó máa yí wọn a sì ló kọ́ wọn ẹnu tí ẹ̀ ló fọ́ àti Muhammad ẹnu tó sọ́ àtẹ́bí nìkan ló mọ̀ náà àtẹ́bí ọlọ́run yóò wà lẹ́nu mọ̀ àwọn àwọn àṣáàbì káàkiri ọlọ́run náà sọ kò sẹ́ tó kọ́kọ́ ọ̀nà wọn kò sẹ́ tó kọ́kọ́ ọmọ àwọn ẹbí tí a kọ́kọ́ ọmọ wọn àlẹ́lẹ́ sì kọ́kọ́ ọmọ lẹ́ tí wọ́n ti ẹlẹ́ẹ̀kejì inú wọn gbọ́dọ̀ ìgẹ̀gẹ̀ lọ́wọ́ nípa ní Muhammad sallallahu alaihi wasallam ọmọ ọba sọ yá ẹgbẹ́ nàbí yá ẹgbẹ́ nàbí rí ìwà nàbí kó náà àdìsọ̀ ọlọ́run àdìsọ̀ náà لماذا تحرم ما سبحان الله لك تبتغي مرضات ازواجك ìwọ níbi kílé tó bẹ́ẹ̀ ṣe ní àrámù fún ààrẹ ní tọ́lọ̀wọ̀n bá ń rẹ́kọ̀ fún ọ nítorí wọ́n ń wáyé ọmọ àwọn ìyàwó rẹ̀ wọ́n á ní kìrì kan náà tọ́lọ̀ sí alájúbà nẹ́bí tó bá ní ẹrú obìnrin ní àbá lẹ́rú pàtẹ́rú àbò sí wọ́n ní sí ìjọba àmà wa o ìyẹn lè lọ sún ẹrú ní láì sí ilé kankan ó sì wọlé tán ìbálò ọ̀gbẹ́ náà fún àwọn àlùfáà náà fún àwọn àdébí sì wọlé tán ó sì wọlé tán fún àwọn ẹrú. ẹwé ẹwé sì ní yàrá àwọn ní yàrá yàrá ìyàwó rẹ̀ kẹ́lẹ́ ní àwọn ọ̀ ó sì fún wọn yàrá ìyàwó rẹ̀ tó fẹ́ lóko ìkan arí náà ìyàwó rẹ̀ tó ọmọ rẹ̀ dákò èyí mo sí lẹ́kọ̀ọ́ fún ọ mo sí lẹ́kọ̀ọ́ fún ẹgbẹ̀rún yẹ́ dákò mú wáyé ọdún àwọn ìyàwó rẹ̀ ó wẹ́sọ́ bí wọ́n sọ fún ẹ̀yọ́kù rẹ̀ ó tó ti o nínú tó sọ fún ó ti sọ yìí ó ti sọ yìí ó ti sọ yìí ọmọ mi aṣọ díẹ̀ fún aṣọ díẹ̀ fún ànábì nínú tí arábìnrin sọ jáde àṣà ọ̀nà ìgbà tó wọ̀ tó wà lápá wà lábí àlejò ọjọ́ náà tẹ̀lé ọ̀nà yóò ti máa láwọn èrè yìí àgbà tí ìlà ìsáfún ọ̀sùn ó gbà bí àlejò náà kò sọ́nà tá a fi lè lọ máa bá àlọ́ ayà yìí àwọn èèyàn tó wọlé ti bá ànábì sọ̀rọ̀ ọmọ náà ti báyìí náà sábẹ́ lọ́wọ́ àbáàkì kan lọ́wọ́ wọn lọ rí abáyé ni wọ́n bẹ̀rẹ̀ dárí sí yìí tó ní ìṣọ̀lẹ̀ ti pé àwọn bíbíà àwọn náírà àwọn ẹ̀rẹ́ ti di àwọn háyà àwọn ṣẹ̀lí àtàmẹ́ àwọn ẹ̀rí kan lẹ́gbẹ̀ẹ́ wọ́n ti wá pọ̀ sẹ́gbà tí àwọn ẹ̀rí tó wá pọ̀ tó kò tẹ́lẹ̀ wọ̀ pọ̀ ó ti kí ajẹ́ àwọn ayà mi bẹ àwọn ẹ̀rí mi bẹ òtàṣà bìhà ó fẹ́ gan ó fẹ́ rú gan ibẹ̀ làwọn ibi àwọn sáwọn so inú àwọn ẹ̀dá ìdílé àwọn sáwọn ju ọmọ ọ̀sán lé iná wọ́n làwọn tó lẹ́yìn ọ̀rẹ́ ìjọba rẹ̀ fà á ìjọba rẹ̀ sáwọn pé wọ́n sórí ọ̀sán ló pé òní nàbí ìlú pé tẹ̀sí òní nàbí ìlú pé tẹ̀sí òní ìlú sí wọ́n tẹ̀sí ìlú sí ẹgbẹ́ tẹ̀sí wọn kàn ní òní ní nàbí ní òní ní wàsúlì táwọn ní wàsúlì láwọn nàbí ní ní àbáyà ní wàsúlì náà tó tọ́ àbá àti fún

mẹ́sẹ̀jì àná ni adẹ́pẹ́ àwọn mẹ́sẹ̀jì àtẹ́láwọ̀ ìṣẹ̀lẹ̀ ìfẹsẹ̀ ọlọ́wọ́ ní ọ̀rẹ́ ọ̀gbọ́n sórí ilé yìí ó kí àdáda pé ọlọ́wọ́ ní ọ̀gbọ́n so tí nàbí dá wá sọ yìí ó Muhammad sallallahu alaihi wasallam pé ẹ Muhammad àbá àhàlẹ́ برجالكم ولكن رسول الله وقاتل الإنجيل olùkíyà òun ti ló láti àwọn nàbí yù ó sì náà àkókò nàbí yù lẹ́wà òun nàbí yù lẹ́wà àbí ẹ̀kí èsì àdáyé wà fẹ́ràn sí wani ba ga yamma da yanzu ya zai zai ta da yau ba ga yamma da ba ga yamma da ta ga wasu ya ku ke da kuwa ne no sama na subhanaka la ilaha illa anta assalamu alaikum Thank you.